دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu shotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadu awal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba walam yaj'al lahu iwaja وصلى الله وسلم وبارك على رسوله الأمين محمد بن عبد الله صلى الله عليه وسلم صلى الله عليه وآله وصحبه وسلم عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run tí a tún tọrọ àlékún ọlá rẹ̀ fún wa nàbẹ́ muhammad sallallahu alayhi wa sallam an bí ọlọ́run àlékún ìyọ́nú rẹ̀ kó tó bàbá ṣe fún àwọn aṣíwájú wa àwọn afá wa tí wọ́n ti kọjá lọ tí ń ṣe àwọn sàhábà tá bá sọ̀rọ̀ nípa àwọn ẹni ire àwọn eléyìí gangan àwọn náà ni àwọn ẹni ire tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ròyìn wọn nínú alukur'an wípé as-sabiquna as-sabiqun ulaika al-muqarrabun bákan náà tá bá sọ̀rọ̀ nípa oníwàásí àgbáyé ẹnìkan ṣe tó tó láti jẹ́ bẹ́ẹ̀ tá a lè gbọ́dọ̀ máa pè bẹ́ẹ̀ wọn náà ni anabiwa muhammadu sallallahu alayhi wa sallam a kì í ṣe mọ wọn lè máa pè wọ bẹ́ẹ̀ wàláhi ẹnìkan ṣe tí ọlọ́run bá pè bẹ́ẹ̀ tó rán sí gbogbo ayé tó náà dẹ̀ pé rẹ̀ bẹ́ẹ̀ pé òun ni oníwàásí àgbáyé òun ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run bá kí ọmọṣẹ́ tó bá ṣe àlékún ìdúró déédé àti àgbọ́yé ẹ̀sìn fún ẹnìkankan wa àti mi àti yín atukira wa pé a kò iṣẹ́ olóore eléyìí tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí Abiola ọlọ́run bá kó jọ kó jẹ́ kí a lè ṣe bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ àwọn bàbá wa wọ́n ní ká gbàwẹ̀ bí òfin eh, ká bẹ̀rù ọlọ́run eh, ẹ̀rí àwọn wákà gidi tí àwọn bàbá ti dá lánàá délé yóò lalu lọ kò lajú lọ ẹ̀rí pé gbogbo àwọn bàbá dáadáa tí wọ́n ti lọ yìí ta tún sì ní àwọn kan náà nílẹ̀ láyé ní òní tí wọ́n jọ wọ́n àwọn eléyìí kì í ṣe rádaràda ni wọ́n ṣe nínú ẹ̀sìn kò dàbí àwọn kan lónìí táwọn anijó wà nínú ẹ̀sìn ìlú wà nínú ẹ̀sìn àwọn iléeṣẹ́ àfọwẹ́ kókó kókó wọnú islam wa bá wa anabi sallallahu alayhi wa sallam ní àwọn eléyẹn náà máa dé láti bọ̀tán ayé jẹ́sí pé wọ́n á bẹ̀rẹ̀ sí sọ orin ìlú tí a sọ di halal nínú ẹ̀sìn yìí fún yín tẹ̀lé ní mọ́ kódà wọ́n sọ tẹ́tẹ́ ṣì ná a halal mọ́ yín lọ́wọ́ torí àwọn náà ń wérò wọ́n dẹ̀ fẹ́ gbajúmọ̀ ọ̀rọ̀ ìjọba ṣe ti wá bẹ́ẹ̀ o àwọn bàbá wa tà náà Ah, tí wọ́n ṣe wàhálà wọ́n làkùn làkà lójú ọ̀nà àti pèpè sẹ́sìn kọlọ́nkú má ṣàbà san wọ́n ní ẹ̀san dáadáa. gbogbo ẹni tó wá wà lórí àti pèpè sẹ́sìn tó yẹ pé ohun tó múlẹ̀ míẹ̀ náà nìyí lónìí àti ṣàlàyé òdodo ọ̀rọ̀ fáwọn èèyàn ọlọ́njọ́ gbogbo orú èèyàn bẹ́ẹ̀ má ṣàṣì túbọ̀ ṣe ìkún lọ́wọ́ tó pọ̀ fún gbogbo orú ẹni bẹ́ẹ̀. gbogbo ẹni tó ń bá wà níbi pé òun ṣàfẹ́ máa dẹ̀sí rú máwọn èèyàn lójú òun fẹ́ dà irú mọ́ lójú òun ṣàfẹ́ fáwọn èèyàn máa pawó àwọn fẹ́ gbàjẹ́ lẹ́nu wá ni àníyàn tiẹ̀ ni pé kó n ṣá fi ẹ̀sìn ṣòwò eh, kó dẹ̀ máa fi rẹ̀ hàn káàkiri irú àwọn eléyìí náà lọ́njọ́ títí bá táṣírí wọn fáwọn èèyàn yẹ kí wọ́n dá wọn pé oníkótókótó ni wọ́n kì í ṣiṣẹ́ ọlọ́run bá ni wọ́n gbé dání. àwọn ọmọ ya wa nínú ẹ̀sìn a kò òní àdẹ̀kú àtàárọ̀ ó pàtàkì púpọ̀ ká mọ ń tà torí ẹ̀ febi panú kò dáa kéèyàn máa febi panú kéèyàn máa fòǹgbẹ gbẹra rẹ̀ kó má mọ̀ tó ń torí ẹ̀ ṣe é eléyìí ló fà tó fi jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ wa tó ní iná á tún gùn lé ó yẹ ká mọ kí nàá tó lè ba ààrẹ wa jẹ́ torí pẹ̀lú mi nínú ọba ètò ti rọra gbà sẹ́yìn ó ti ṣe àwọn kan mí nínú ẹ̀ tó jẹ́ pé ààrẹ ẹ̀ ti ní pọ́blẹ́mù tí ó dẹ̀ mọ̀ ó dẹ̀ ṣe ń da báyìí ká ti kódà tí yẹn bá ti kọ̀ǹfàmù fúnra ara rẹ̀ pé ah mi mọ̀ èmi dẹ̀ ṣe báyìí lánàá ah mo dẹ̀ ṣe ṣe báyìí níjẹta so àwẹ̀ ọjọ́ yẹn láàárín wa tọ́lọ́hún wọn náà ti mọ̀ fúnra ara rẹ pé wò láàwẹ̀ yẹn ṣùgbọ́n kó tó tún di pé ó tún fẹ́ lọ kọ̀ntínú bẹ́ẹ̀ eléyìí ló tún fẹ́ mú wa pé ká tún bẹ̀rẹ̀ sí wo kí ni àwọn mubtilatu sọ̀m àwọn tí ó lè ba àwọn àwẹ̀ jẹ́ ká tètè gbọ́ kalẹ̀ ní ìsìn ká lè máa fi lè yẹn tẹ̀síwájú gẹ́gẹ́ bí àwẹ̀ wa ṣe ń lọ náà alákọ̀ọ́kọ́ nínú rẹ̀. al-aklu wa shurbu amdan. kéèyàn mọ̀ ọmọ jẹun lọ́sàn-án àwẹ̀ àbí kéèyàn mọ̀ ọmọ mu nǹkan lọ́sàn-án àwẹ̀ ṣẹ́rí Islam ṣòpinya láàrin ìmọ̀ọ́mọ̀ ṣe nǹkan àti kíyàn má mọ̀ọ́mọ̀ ṣe nǹkan òun náà ló fa tó fi débi kódà ṣẹ́rí Islam ṣòpinya láàrin kíyàn mọ̀ọ́mọ̀ pani ìdájọ́ ẹ̀ yàtọ̀ sí ẹni tó yá sí pé ó mi sékìlì pani bóyá òun gbẹ́ sọ́kèwé àbí bíréèkì mọ́tò ẹ̀ fail eléyìí ní ìsìn alqatlu lil khata' ìlànà àpè nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n léyìí òun máa mọ̀ pààyàn ó mú irin ó lámọ́yàn lórí àbó mugi àbó yọ ìbọn síyàn ó máa mọ̀ àlùkọ́tìlẹ̀ alhamdulilayi máa pèlè yẹn ṣé ẹ rí gbogbo òfin ọlọ́run ọba tá a fi máa mọ̀ pé ìsìláàmù sẹ́ ó kọjá ẹ̀sìn tí yàn fọwọ́ ara ẹni mú pé kí ni ẹ gan ah ìsìláàmù kẹlẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ yẹn sí irọ́ o ẹ̀sìn tó wá dàrẹ́ ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́run ọba tó ní ayé àtọ̀run ni ó gbé òfin yẹn kalẹ̀ sínú ẹ̀ ó kọjá téèyàn lè tọwọ́ bọ̀ ìsìláàmù ti pé o eléyẹn ni wọ́n ní tá à ń sọ fún gbogbo ẹ̀yìn tẹ́ lọ jókòó ti bídíà ẹ yé ṣe bídíà mọ́ o kò sí kankan nù ẹ̀ o Islam ti pé àdádálẹ̀ tẹ́yìn tó kébọ yẹn tẹ́tún fi ń kun yẹn ẹ kàn ń dara yín láàmú ni ànábì ti sọ fún wa pọ́lọ́mọba ò ní gbà ẹ wo ní ìsinyìí sọlá sọlá kéèyàn jẹun tó mọ̀ọ́mọ̀ jẹun ó yàtọ̀ sí kéèyàn gbàgbéra jẹun ìta sọ fún wa lánàá téèyàn bá ti jẹun àbó ó mọ̀ọ́mọ̀ jẹ àbó mọ̀ọ́mọ̀ mu àwẹ̀ ẹ ti bàjẹ́ kò sí kankan náà. fani alqaihu amdan. ẹlẹ́kejì ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn máa mọ̀ kéèyàn ṣe kó wá èébì ìyàtọ̀ wà láàrin kéèbì gbéyàn kó bì àti kéèyàn wá èébì tá a mọ̀ sí istisqa'u téèyàn bá ti wá èébì tẹ́ pé ṣe ló lọ wá ànábì sallallahu alaihi ń sọ fún wa pé ẹni tí èébì bá gbé ó ní eléyẹn ó láàwẹ̀ o ṣùgbọ́n ẹni tó bá lọ wá ebi fúnra ara rẹ̀. man zara'ahu al-qayhu falaysa alayhi qada. alábìnrin ẹni tí ebi bá gbé tó wá bì í lọ́sàn-án àwẹ̀ anábìnrin kò ní. falaysa alayhi qada. kò sí gbèsè àwẹ̀ kò sí gbèsè àwẹ̀ kankan tó fẹ́ san ṣùgbọ́n. waman istasqa waman istiqa ṣùgbọ́n ẹni tó ń bá wa lọ fúnra ara rẹ̀ wá ebi tó ní àyà ti ẹ̀ ń mo sì fẹ́ wo kí ni mo jẹ́ láàárọ̀ yẹn ẹsùn mọ oríṣiríṣi àwọn eré ipá tí ò bá láàka ìmútẹ́lẹ̀ mi máa ń mọ ọmọ ẹ̀ṣẹ̀ tó ti máa gbà pé òun wà náà rẹ̀ anábìlẹ̀ lè yẹn ó máa san gbèsè padà o ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta láwọn tí ó já sí pé àwọn eléyìí náà. thalitha alhaidu wa nifas. tí yẹn bá wà nínú àwẹ̀ lọ́sùn àwẹ̀ ẹ wúru dédé àsìkò tá a wà yìí tẹ́ ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ yìí lọ́wọ́lọ́wọ́ yìí tóbìnrin bá rí nǹkan àlejò oṣù ẹ̀ lọ́wọ́ báyìí bí aago mẹ́fà àbọ̀ aago méje ń oòrùn etí wọ̀ ó wá rí menstruation lásìkò yìí ààrẹ tèmi yìí ẹ̀ ní mọ́mà ẹ̀ má bínú ó dùn yín àbí ètò ọlọ́run ọba ni. ṣé wàá rí àtò tó wá wà láàárín ẹ̀ tó fà tó fi dùn ẹ̀yin náà mo ti mọ̀ ẹ ti mọ̀ pé nínú àsìkò tẹ́ fi ń ṣe menstruation yìí tó bá yẹ pé ìrun ni ẹ̀ ní dànù yẹn padà fúnjọ́ mẹ́ta ìjọ́ márùn-ún méje ìjọ́ mẹ́wàá tẹ̀yìn fi ṣe yẹn torí pé hadu táwọn afẹ́sìn tí wọ́n fẹnu kò lórí ẹ̀ pé obìnrin tó ń ṣe menstruation ìdájọ́ ṣe ń bọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú ògùn ọlọ́run àwọn ìdájọ́ fíkìw àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ọjọ́ táwọn afẹ́sìn gbé kalẹ̀ pé ó wá pọ̀ jù obìnrin fi ṣe menstruation ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún náà ni. tẹ́wárí gbogbo ọjọ́ tó bá fi ṣí yẹn tó yẹ pé àsìkò tó máa fi ń ṣe nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ ààrẹ ni ó máa dá padà o. alihaidu wa nifas. tí ẹ̀jẹ̀ bá wá wá fúnbìnrin tó rí lásìkò ìgbà tó kù sáàtà kó ṣìnú ṣùgbọ́n kò tí ì ṣìnú àwẹ̀ ọjọ́ yẹn ti bàjẹ́ kò láàwẹ̀ ọjọ́ yẹn ó jẹ gbèsè àwẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni obìnrin tí ẹ̀jẹ̀ bímọ tó wá lára ẹ̀ tí ò tí ì stop ó wá bẹ̀rẹ̀ àwẹ̀ ó dẹ̀ ní kápá pé òun lè máa fọmọ ọlọ́mú kó tún máa gba àwẹ̀ agbára ẹ̀ gbé kò ní jẹ́ dọ́rọ̀rù fóun àti fọ́mọ tágbà apá ẹ̀ bá ti kábẹ́ àìdájọ́ ń bọ̀ lórí pé kí ni eléyẹn gan kí ni tọ̀ràn rẹ̀ kí ló yẹ kó ṣe àtolóyún inshallah. alihaidu nifas. ẹ̀jẹ̀ bímọ wọn náà pè ní nifas ẹni tó bá ti ṣẹlẹ̀ sí àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ nínú àwọn tó ń ba àwẹ̀ jẹ́. rọ́ọ̀bì ọ̀hún. ẹlẹ́kẹrin bẹ́ẹ̀. alistimnau. eléyìí náà nísìn nínú sẹ̀rẹ̀ islam aṣá máa mú gbogbo ń tabarí páwọn èèyàn lè ṣe a máa mú wá ìdájọ́ máa wá lórí pé ṣé kíni yẹn tọ́ àbí kò tọ́ ìdájọ́ mi nìyẹn tíyẹn bá wá ṣe ń kọ́ kí ni ìdájọ́ rẹ̀ pẹ̀lú àwẹ̀ èèyàn eléyìí tá a pè ní ìsìmnáà yìí òun ni kí èèyàn fa nta tó ń dọmọ kúrò lára pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn wàsá ilẹ̀ àwọn irinṣẹ́ táwọn èèyàn máa fi tó máa fi masturbate lónìí masturbation nínú ṣẹ̀ríà Islam èèwọ̀ ni kọkùnrin ni pé wọn ò tí ì má rì kóbìnrin ni pé wọn ò tí ì má rì lórí àwọn ọ̀rẹ́ gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin yá wa tẹ́ ẹ̀ ń fúnlẹ̀ mọ́ àwọn ọmọ yín tára wọn ti ń béèrè fún ohun tí wọ́n lè jẹ tí ò sí tí wọ́n lè fara yẹn jẹ ju nǹkan yẹn lọ pé kí wọ́n lọ́kọ kí wọ́n níyàwó tẹ wá ń fúnlẹ̀ mọ́ pé ọmọ ọdún mélòó ni ẹ́ are you okay you just tell me that ṣẹ́ẹ́rì bẹ́ẹ̀ ṣe ń fúnlẹ̀ mọ́ yẹn ó ti ń jíjẹ́ ń bò mí ìtò wá ń jíjẹ yẹn lẹ́ ń kóbá ẹ̀yin ní ẹ̀ṣẹ̀ wọn náà lẹ́ṣẹ̀ tiẹ̀ torí bẹ́ẹ̀ early marriage ní ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà Islam support ẹ̀ gidi gan ni o kò fẹ́ kó obìnrin ṣèrànù kò dẹ̀ díwọ́ ẹ̀kọ́ ẹ̀ kò ní kó má kàwé mọ́ kò ní kó má kéwú mọ́ kò ní kó má níṣẹ́ lọ́wọ́ kò kó má ṣòwò ṣùgbọ́n láti dínà ṣìnà ìwà bàjẹ́ yẹn àìwá ṣe olóńbí oríṣiríṣi tá à ń pè tó ń ṣẹlẹ̀ eléyìí náà ló ń lédè sí kóbìnrin àbọ́kùnrin kọ́ máa lọ wá nǹkan kan fi ṣe àkàsọ̀ ìfa adùn kúrò lára tá à ń pè ní ká máa masturbate. sáwà un akana sábàbùhù tẹkùbìn lọ́rọ́jú lílísà òjá ti hìn. n tó bá ti fi mú tí n tá à ń pè ní kíní adùn yìí ti kúrò lára tó di pọkùnrin fìlì rẹ̀ yálà ó ní ìpàdé pọ̀ pẹ̀lú ọkùnrin. sábàbùhù tẹkùbìn lọ́rọ́jú lílísà òjá ti hìn. àbúlò nǹkan kan pẹ̀lú nǹkan tíyàn fi ń ṣègbádùn ara. àwùjọ máa ilé yìí tó bá ti wáyé báyìí tó di pé ara ti wálẹ̀ tó ti rí nǹkan àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o. àwọn kan ẹ̀nàbí ilẹ̀ yẹn dì. àbọ̀wọ́ ló lò ní n yóò kó jẹ́ àwẹ̀ ti bàjẹ́. fàhálà ayúbù tẹ̀lọ sọ́ọ́mà. naam eléyìí tó tún tẹ̀lé. wọ́n yóò fún ọlọ́kọ̀dọ́. a ti sọ fún wa pé mi máa sọ bí tèò dá nínú sẹ́rẹ́ islam ẹ̀ṣẹ̀ ńlá ni bẹ́ẹ̀ náà ni ẹni tó bá wá ṣẹlẹ̀ kódà kó bá máa sọkùnrin obìnrin pẹ̀lú rẹ̀ àwẹ̀ ti bàjẹ́ o. umuru tanawulu ma la yatagoda bihi. eléyìí ni ibi tí a máa gbé dé dúró fún ti àsìkò wa à ń bẹ ọlọ́run níwọ̀nba ilé tí à ń gbọ́ yìí náà kọ́lọ́mọba kí ó jọ kó ṣe ní okùnfà dáadáa fún wa láyé bí àti lálùkẹ́ àmọ́ nínú àwọn béèrè tí àwọn èèyàn ń béèrè káàkiri lásìkò yìí wọ́n náà àwọn àáfàá bá ń wo iṣẹ́ ṣé àwọn lè kírun tàràwíì lẹ́yìn wọn àtàwọn ọ̀run míì rárá o ẹ má kí lẹ́yìn wọn ẹ wá àwọn àáfàá míì tí wọn kì í ṣe àwọn àfọ oníṣẹ́ àwọn àáfàá tó ń yẹṣẹ́ wò fi yẹ̀pẹ̀ ṣeré àáfà tí wọ́n ń ṣe àwọn babaláwo àáfà. salatu tarawihi khalfal kahini. jẹ́ kí a jìnnà sí ìpínlẹ̀. wasahiri tudiru lawqati fi ramadan. káwọn máa fi jọ́sìn wa káwọn máa fi ṣe sàárà dànù lásán. adẹ̀ ń filẹ̀ yẹn náà ṣe wá sí fún gbogbo yẹn tẹ̀ ń tẹ̀yàn ni tẹ̀ ń ṣe wo iṣẹ́ wo tẹ ń jórí epo orí ẹyẹ ẹ fi lè jà náà bí ẹ kúrò ní rárára dá o tẹ bá ń ṣe lè lọ ẹ nírun ẹ níjọsìn o ambele ambako chakula wakuru ni jintolo ambao fe amin subhanaka allahumma hamdaka ashhadu an la ila illa anta astaghfiruka wa atubu ilayk atukadi ni didas ko ni wala insha allah السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀lú ustaad wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three five seven five one four six six fún gbígbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí síwájú ẹ pàdé àwọn ìmáàmù wa ní juma ní aago kan àbọ̀ sí aago méjì bákan náà ọjọ́ sátọ̀dé halkọ ìyẹn ní ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ láti aago mẹ́rin àbọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ bákan náà madrasa ìyẹn ní ìkọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a mọ̀ sí ilé kéwú fún àwọn àgbàlagbà àti fún àwọn ọmọdé àti àwọn ètò wa báyìí níbẹ̀ bẹ́ẹ̀ lọ Ni ní mọ́sálásí wa Da'watul ni ní Lẹ́mẹ̀ Abẹ́òkúta.